ọwọ́ ìdáwó náà. ẹjẹ́ àlọ́gbọ́n ọlọ́run dààmú la dààmú tá a bá mọ̀ ọ́ ní láti dààmú ara ẹ̀ wọ́n láti gbó tó ní ọdún òsì ṣé gbọ́dọ̀ dáná bí wíká tó jáde ní pé wala wọ́n táwọn ẹ̀wí ọdún òsì wà ní ìdí àánú wà bọ̀ a máa ń ọjà yẹn lè bí láti máa bàbá mi bára wọn ní báyọ̀ sí bá báyọ̀ sí bá báyọ̀ sí ẹ lọ bèèrè lọ́dọ̀ lọ́wọ́ ẹjọ́ ògbó òdìbò ìdílé mo mẹ́rú ọlọ́wọ́ bá kan ẹyin ni máa ń tà ẹyin ìjọ tó wá dẹ́ bẹ̀rẹ̀ ẹyin tí ẹ mẹ́rin ẹyin kírèdì kan tí wọ́n máa ń tó ẹ̀ẹ́dẹ́gbọ́n tó yìí tébù àbí kí wọ́n máa ń pàdé ó wá gbé àpótí báyìí síwájú lé rẹ̀ ní tébù sí ni ó wá kó yẹ̀pẹ̀ sí i orí ẹgbẹ̀ tó máa ń to ẹyin tí ìlú fi bẹ̀rẹ̀ yìí báwọn ẹlẹ́yin ti máa ń ta bẹ̀rẹ̀ yìí aláì ló ti bẹ̀rẹ̀ ẹni à ń sọ yìí nìsín ó ti ní tírélà níbi ẹyin ó ti lọ mọ́tà ń di ẹyin ó ti fún mọ́tò ń di ẹyin ó ti bẹ̀rẹ̀ pẹ̀lú kí ni ibi ẹ̀pẹ̀. ọlọ́run ọba ló bá ti máa ń tò lórí ayé gbogbo ọ̀n sáré kiri àní rúbẹ̀ àti àkàlámù ọ̀jọ̀ pàṣẹ pàṣẹ. gbàgbé ẹ̀ ọlọ́run ó ṣiṣẹ́ ìwọ́kọ́ kan lọ dààmú ni pé ìjọ bá ti ní yóò tiẹ̀ lọ́wọ́ tí yóò bá ti pè é tiẹ̀ ò lè bá ìjọ bá dẹ̀ pè é tiẹ̀ ní kò lè gbà lọ́wọ́ ẹ̀ ọjà tó bá ní wọ̀n wá tà wà láì wọ̀n wá tà sí mi ò ka kíní kan kàjọlá àgbẹ̀yìn òkàjọlá jẹ́wù òkàjọlá mùkádàrọ̀ sí mi ọ̀sẹ̀ ìtajà kalamari kan ló ń bọ́ lórí ibi ìdúró lọ́wọ́ báyìí mo máa ń sọ jẹ́ ìtajà dáadáa mo máa sọ ìlànà èèyàn mélòó ṣe é kébùrà rẹ̀ náà ká kódà kan kò sí máa rí pé mo fẹ́ máa tajà kó wá lórí ibi tí ọ̀sẹ̀ kan fẹ́ ọ̀sẹ̀ kan èèyàn kan máa wò kí ẹ̀ ṣe kí ẹ̀sìn five thousand mọ̀ ìwọ nìkan náà lórí social media káwé á ọ̀sẹ̀ kan yìí ó ti jẹ́ kí ló sì wò lẹ́kọ̀ọ́ sáfara rẹ̀. ẹ̀yà bàbá tí yìí pé olúwa wa ti parí iṣẹ́ fifty thousand years wọ́n ì dáadáa mọ̀ bàbá ńlá fún bàbá wa débi tí wọ́n wá bí yàrá yàkùn yàrá yàkùn nípa yàrá yàkà dùdú nínú wọn. tòǹdọ́nà ti parí ọdún pẹ́pẹ́ bí wàá bá lára bá rẹ ìwọ wá ní ìwọ́n ẹjọ́ gbọ́n tó ṣe dọ́gbọ́n sí. apẹ̀lẹ̀ ìdá ẹ̀dá tó wù lọ́nà àwọn ànábì ọ̀nà yóò sọ alẹ́ ìsọ̀rọ̀ àti ìsọ̀rọ̀ ẹjọ́ tó lálàá àwọn ọmọ ìyá rẹ̀ náà ànábì ọlọ́run ni wọ́n wọ́n mọ̀ tó mọ̀ àlá wọ́n mọ̀ pé àlá tó sọ pé òun ti láì ìtumọ̀ ńlá yẹn túmọ̀ sí òun ni wáhàyún nínú ọ̀la ọlọ́run ọba ránṣẹ́ sí tí ó ṣẹlẹ̀ sí láyé rẹ̀ ó wá lálàá kó wọn rí òòrùn òṣùpá ìràwọ̀ mọ́kànlá wọ́n tẹ́lẹ̀ wá fún un ibi ojú á narétì ẹ̀ fún bàbá rẹ̀ bàbá ló wá ní à ń tọ́ narétì fún mi wọ́n ju kọjá ọ̀dọ̀ rẹ̀ ẹ̀dá ọlọ́run kan ò gbọ́dọ̀ ọmọdọ̀ gbọ́ lẹ́nu rẹ̀ mọ́. ọ̀yá àdébí ó ti sọ ń bàbá àwọn ọmọ ìyá ti dínú ọ̀dọ̀ gbọ́. ibi àwọn ti wá gbọ́ àwọn náà wá rò pé òkè ṣé ń dánlógún ẹ̀ṣẹ̀lẹ̀ rí àwọn òní àníbi ìṣẹ̀lẹ̀ ó lè dínkù tí sọ bí ó láwọn dáhùn ìgbà wọn ní kádà àmọ́ lè fa ọwọ́ ìlú sílẹ̀ ìtara tí ta wọn tí ń takura wọn dẹ̀ ní kádà lápadà àmọ́ lè fa ọwọ́ àgbo oníwọ̀n ètè kádà rà àbí ta kádà ta ọba tí pé iṣẹ́ ilé lè ṣe pé àwọn n ka ní òkè ọlọ́run lè yí padà padà ọba bẹ́ẹ̀ bọ́ wá ago ọwọ́ ìwọ ń ìwọ á fi ọwọ́ lọ ọmọ sí lọ ìwọ ṣe bí wọ́n bínú pọ̀ ń ta padà ní wọ́n ti lọ́wọ́ bí ọwọ́ ti bẹ̀tọ̀ a mo lè gbé ọwọ́ káwà ó wá tẹ̀ fún láyé ó là níyàn wọn. ibi tí Yusuf padà bára rẹ̀ àwọn náà ti lé bẹ́ẹ̀ torí pé bí wọn bá ju Yusuf sínú kànga àwọn ẹni tó rí Yusuf rẹ̀ nínú kànga ò ní rí Yusuf rẹ̀ àwọn tó rí Yusuf rẹ̀ nínú kànga táwọn bá rí Yusuf rẹ̀ wọ́n ní ra yusuf wọ́n ní ta yusuf sí oko ẹrú báà bá ta yusuf sóko ẹrú ní mísírà Yusuf ò di pé ńlọ ń ṣerú nínú ilé ọba ìlọ́sọmọ dẹnu ilé ọba bí Yusuf ò bá ọba ìyàwó ọba náà ní ní ló rẹwà yìí kó lọ. Oh, oh. ìyàwó ọba ò ní fìlọ̀kulọ̀ lọ Yusuf ọlá àlọ́kulọ̀ ló fi lọ Yusuf náà ló gbé Yusuf àwọn ti wá ló sí àtẹ́wọ̀ sí Yusuf wọ̀ ibẹ̀ ọba ó ti wá tí ó

wàhálà táwọn ọmọ ìyá rẹ̀ rò fún àwọn já sí lọ́rùn àtẹ́jọ́ ti pé sí ọ̀nà tó. tẹ́lí àìnígbàgbọ́ wa lèmi àti ṣe bára wa láwọn situation kan bá wa níbi òpin àdánwò. àwọn kan wà tẹ́lí bá ti ń bára wa ń bẹ̀ yẹn òun gẹ́gẹ́ ní ojú tí ó tó bá tí kọjá bí challenges yẹn hàn lédè lọ lọ àbí kò gbà bẹ̀ kọjá ọ̀rọ̀ ní dàbí aṣọ wà ní ìfọ́ ìdó dàbí ìfúnjọmọ ìdó rèé tí yẹn kan lè bẹ kọjá sí ìdó kó mọ gun bíríìjì kó sì mọ gun ọkọ̀ ojú omi mẹ́wọ̀ kò ní ṣe é ṣe é ṣọwọ́ kiri kan bẹ agbọ́dọ̀ gbàgbẹ́ kọjá lóògbé sí ayé ẹni ó gbọ́dọ̀ àbálẹ̀ tí ó ta ó wá sí ṣọ́ọ̀bù tí wá lójoojúmọ́ náà ló ṣe fi ṣọ́ọ̀bù padà ọlọ́run bá mọ̀ sí túmọ̀ tó mọ̀ mọ̀ wá lábẹ́ rẹ̀. torí bí ọ ti ṣọ́ọ̀bù tó ọ̀tà yẹn tó ń sùn lákàlẹ̀ lásán ó lè jọ òun ní ọlọ́run ó wàá lò ń sábà bí tí ó wàá fi sílẹ̀kùn orin fún ọgbà yẹn. àyèmí ẹjọ́ ìpín gbà àdánwò gba ọlọ́run bá tẹ̀síwá sí ibi àdánwò ló gba ọ confam àdánwò gẹ́gẹ́ ló gba àdánwò gẹ́gẹ́ wá lójú àmọ́ mo la fẹ́ ká sí ìgbàgbọ́ wa sí jẹ̀mọ́ rẹ̀. ó ní pé nǹkan kan ò lè bá wa láyé yìí àbí pẹ̀lú i. àwa tá a wá ń tajà tá à ń rajà ẹja mọ̀. nǹkan mi pa understand ọlọ́wọ̀n ọba máa ń gbé ìgbọ̀nà ara mi tó dìbò tí ó wá ní jẹ́ understand in fact a lè má lè explain yẹn ọlọ́wọ́ adẹ̀ ní jẹ́ lè explain yẹn gan nífẹ̀ẹ́ ó dá ẹjẹ́ mi lọ́wọ́ iná tó bá kan ní lára tí mi yóò ṣe fún yàn á sọ̀rọ̀ mọ́ o iná òjò yẹn ọ̀dà iná tó bá fẹ̀ tó kí ni bá nàwà yìí tó ga tó bẹ́ẹ̀ tó wá kanlẹ̀ bẹ́ẹ̀ tó wá gbáyé bẹ́ẹ̀ kó wá wà ní ten by ten feet bọ́mà nẹ́bí adámọ̀ bá kó wọn rúrú náà kí la ẹ̀fẹ́ẹ̀dì kó ṣẹlẹ̀ ojú náà ṣe àpé dáwà mọ́nu níta ní ẹ̀fẹ́ẹ̀dì lọ ṣáàlẹ̀ ẹ̀sìlẹ́nì kéyìn ó sì wá wọnú náà yẹ kó jáde ṣáàlẹ̀ ẹ̀sìlẹ́nì ẹ̀ káwọn náà ti fi lè ẹ̀sìlẹ́nì ẹ̀. ọlọ́run bàbá subhanahu wa ta'ala níjọ àwọn ìgbèrí mú àlẹ́wà Ibrahim ọlọ́run àwọn ọmọdé Ibrahim ọwọ́ sí ibi tó ń dáná yẹn dé ó kọjá táà ń ṣàkóso ẹ̀wù kan dáná kó ga yìí gbogbo àwọn tó wá dá iná yẹn wọ́n lé tó ti ta tó ti gbọ́ bó ṣe jìnà tó yìí because èéfì iná yẹn rírà iná yẹn tó ń rà wọ́n wọ́n lè gbó mẹ́. àwa máa dẹ́bí Ibrahim láti jìnà jìnà àwa fi ilà kàlàkà wọ́n fi ilà kàlàkà wọ́n fi wọ́n fi ilà báyìí lọ́kàn máa dẹ́bí Ibrahim alayhi salatu wassalam ó ti kú wọ́n jù lọ bó wọ́n jù sọ yẹn ẹjọ bá nàbí Ibrahim bá dé lọ náà kí ni expectation ti wà? àtọ̀rọ̀ ojú ẹyẹ yẹn nù kọ́má lè identify ẹ̀ mọ́ kọ́má lè gbogbo rẹ̀ mọ́ irú náà tó tó báyìí àbájáde báyìí tuntun lọ́ba ọlọ́kọ̀ọ́lẹ́ ọ́ iná èmi mo ní kọ̀ǹtò rẹ̀ ìbẹ́yìí dáná ni olúwa ní kú ná yá náà kú ní bardan alẹ́ Ibrahim ìrẹ́ iná ọlọ́wọ̀ pé iná yẹn lórúkọ ní iná náà ló kù yìí tó mọ̀ sí iná náà lọ́ọ́ sì máa jẹ́ o kọ́dọ̀ ọ̀dọ́ náà ni ó máa gbé jáde ìtì náà ni ó máa gbé jáde àmọ́ máa di tútù tútù alálàáfíà fún ànábì wa tẹ̀mọ́ ìjẹ́rí gbọ́dọ̀ lọ́nà sọ bí kèfèrí kan bá tẹ̀ lánàbí Ibrahim a ní kó jẹ́ bá rí dáńgbàtà láàmọ́ fún onítàrí ọlọ́run yẹjú ẹ̀ Ibrahim láfẹ́ kó jẹ́ bẹ́ẹ̀ fún lẹ́nu ní ìbára rí wọn bẹ̀ fún parẹ́ èèyàn ọmọ ìyá mi oríire tọ́lọ̀ bá kọ ọmọ báyìí dẹ́nu mi bá fẹ́ fà á sọ́dọ̀ ara rẹ̀ ó fa atẹ́gùn ni ó fà o yóò fa atẹ́gùn tán oríire ni ó sì wá wá sọ́dọ̀ ọ̀dọ́ ẹ̀ á ah, atẹ́gùn náà jẹ́ mú ní. ìbá máa ń wà láwọn situation mi gbà mí sábà náà ń pè nǹkan náà ń ju nǹkan báyìí ẹlẹ́nu mi wọ́n mọ̀ sí àwọn gbígbígbí ẹlẹ́nu mọ̀ gbóhùn lọ́kọ̀ bá ti bára ní gbá lọ́kọ̀ tó wájú ilé ó jọra mú gbẹ̀jẹ̀ láì pé ó ti kì á kò báwọn òsì wàhálà rárá o ìtumọ̀ rẹ̀ ní pé oló ní ó ní kíni jọmọ́ oló ní òun akọ́ fún òun akọ́ mọ́ ìwọ tá àkọ́ mọ́ ìwọ tá àkọ́ fún ìkọ́kàn ìdààmú ara rẹ̀ jọmọ́ nǹkan méjì láti yọ fún wa nínú ìgbàgbọ́ báyìí alìgbàlódé ojú ìlà ká nígbàgbọ́ pé olúwa ń bẹ agbàbí àbágbà káwá gbà pé bó ti ń bẹ yẹn nǹkan kan ò lè ṣẹlẹ̀ àfi pẹ̀lú ìmọ̀ sí ẹ̀ káwá mọ̀ pé wọ́n yẹ pé ìmọ̀ sí rẹ̀ ní ìyẹn kò sí bí gbogbo ayé ṣe lè kójọ láti kó oríire kan jọ fún ìyẹn kò lè jẹ́ bẹ́ẹ̀ o ìṣẹ̀lẹ̀ kan ti ṣẹlẹ̀ nàìjíríà yìí gbogbo ọmọ nàìjíríà ó ti ní bí ẹ fojú sí nǹkan méjì ni o méjèèjì ti tẹ̀léra wọn nígbà ìgbàyè generation ní Abacha ọmọ Nàìjíríà rẹ̀ bàjẹ́ ọgbọ̀ Abacha Abacha Abacha ayé ẹ̀kọ́ nàìjíríà mọ́sí mo jẹ́ ẹgbọ́rọ̀ àmì tí ń tẹ̀lé yín lórí nìsí àwọn èèyàn tàn mọ́ básìkò Abacha àgbẹ́bà lè padà wá báyìí ó jẹ́ kí olúorí báwọn ìdí àwọn pé Jonathan jẹ́ lóòó ló Jonathan jẹ́ ló Jonathan ó ti ń tàn mọ́ ìpò padà wá nìyí buhari jẹ́ ìṣe pé lẹ́lẹ́ yìí náà ẹjọ́ tó dìde mọ́ ẹ tó tàn máa pé tí buhari gan-an tó <laughs> ti máa bọ̀ a ẹ lọ gbà fọ́lọ̀ lára àwọn olórí yín àbábòlá ń lọ ìgbà ayé àbáṣà àbáṣà wa mú ẹlẹ̀ kan ó ti mẹ́wọ̀n ayé ẹ̀kọ́ ni ìgbà ó ti mẹ́wọ̀n tán ẹjọ́ kí ló wá dábẹ́ yàn ọ̀dọ̀ ìjọ òun ló pa ẹni àwọn adájọ́ pé láàrin ọjọ́ méjì mẹ́ta lóṣù ó ṣe kínú wọ́n pa á ẹni ó dájọ́ ọkú fúnjọ́ náà náìjí kí nìgbà yẹn náà wọ́n dábí bá rántí 1998 kí bẹ́ẹ̀ ni ayọ̀ 1998 ẹ wá wò látọdún náà ẹni ó dájọ́ ọkú fún èèyàn tí ń bẹ lórí ilẹ̀ mọ́ tí ń bẹ lórí ilẹ̀ mọ́ ẹni adájọ́ ọkú fún kí ló padà jẹlẹ̀ ó jẹ president wa fọ́yẹ ẹ̀jẹ̀ àkọ́kọ́ ó tún jẹ́ fọ́yẹ ẹ̀jẹ̀ kejì ìdí kan kéèkà ṣe president ni inú àwọn tí ń pàṣẹ nàìjíríà ló wà ẹni jẹ́ ló fẹ́ kú ó ti wá lò more than thirteen years lẹ́yìn ìgbà náà ìkànnì ẹ wá wẹlẹ̀ bíi tí a mọ̀ pé ń gbà ẹ wá yanjú ọ̀rọ̀ àbáta tán tábàtà fún tán ó lọ tán ariwo kí lè pa pé ẹgbẹ́ tó fi jẹ pírẹ́sidẹ́ntì gbogbo àlàpàdé wa bí ọlá gbogbo ọmọ nàìjíríà ti fọkàn balẹ̀ pé yẹ́ẹ̀sì kò sí tó lè yẹ àríyàgbọ́ ni abíọ́lọ̀ ọ̀hún tó wá dé bẹ́ẹ̀ ni ìbẹ̀ ẹni tẹ́ rò pé yóò dé bẹ́ẹ̀ ló wá dé bẹ́ẹ̀. ẹ kíní kan ọ̀nà kan ló wá gbà débẹ̀ ọ̀nà kan ló wá gbà débẹ̀ alẹ́ tó lọ ti kọ́ pé yóò dé bẹ́ẹ̀. so àwọn ọmọ èèyàn wọ́n lè ronú bákan lórí ìwọ náà ìwọ ní ìdíkò kan wà ní institution kan ó kàn fáìdà rẹ pé gbogbo èèyàn kan ṣe báyìí wọ́n kàn ṣe afẹ́ ìtàbùrù kan fún ọ ìwọ lọ fọkàn balẹ̀ pé bọ́ ṣe ń lè mọ́ yẹn wọ́n fẹ́ tì ọ́ lọ bí omi àmọ́ kí ni tó sọ̀rọ̀ lára wa òun náà ni àlùbáàlá nípa yọ̀rọ̀ torí ọjọ́ ti lọ wọ́n ti làbẹ́ gbàgbé yìí. gbogbo àdánwò tí máa ń lé wa káàkiri rẹ̀ tàbí sọ ìgbàgbọ́ yìí gbogbo ẹ̀ ló ní solution nínú Islam àmọ́ láàpá ti sọ ìgbàgbọ́ nù àwọn solúṣọ̀ yẹn ò wá jẹ́ fún wa mọ́ àwọn Yorùbá wọn sọ̀rọ̀ burúkú kan mùsùlùmí bá wọn sọ̀rọ̀ ẹ̀ máa wò ọgbọ́ ẹgbẹ̀rún yàtún owó kí ni owó gírì síngù gírì ẹgbẹ̀rún yàtún ó ti pọ̀ jù náà ẹgbẹ̀rún yàtún jẹ́ ti fẹ́ di overdose ó tọ́ nìyí òun náà gbé yà fún un níwáyé nínú ẹkú jẹ́ gbàgbọ́ mùsùlùmí ni pé ááyà kan pé nínú yààfin àáfi wo ẹgbẹ́rún gírì ááyà kan pé nínú yààfin àmọ́ bí jáde wá mọ̀ pé ìgbàgbọ́ yẹn ló sọ nù àwọn agbára bá ní ìsìláàmù wa wúlò fẹ́ àwọn aláìgbàgbọ́ sí wọn ẹ wáyà kúrò kò sí i ó ti mọ́ ọ anábì ní bẹ́ẹ̀ yàrá kí láàárọ̀ sọ́nà àrùn kílẹ̀ ọjọ́ náà ó ti sú mọ́sà síyàn ni o mọ́ra àrùn síyàn ni o àpèpá ni o àpèká ni o gbogbo ẹ̀ kò sí ìlú ìjọba yìí. èèyàn sọ wá lálàkàlà kò ní ràn yẹn áyàwó ni anábì ní bẹ́ẹ̀ yàrá tó wá ké lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́málẹ́ tí ilé ọjọ́ náà ó tún bí mọ́ ìran àtàkì kan olè ṣe kí ni olè ràn yìí ẹ̀yẹ jẹ́ kẹ́lì kan wá dé nìkan ó wá ní mo sòrò lánàá àwọn ará wọn ìyá kan àwọn arúgbó ni wọ́n bẹ́ẹ̀ náà rán dú bẹ́ẹ̀ náà rán mú mo wá rí jẹ́jẹ́ lọ lẹ́nu wọn àwọn alẹ́jẹ̀ mi làwọn ọmọ àfáà tí wàá ṣe ìwà ní àkọ́kọ́ kan báyìí ṣé mùsùlùmí ní òṣèlú ṣé nígbàgbọ́ ẹ̀nígbàgbọ́ láàárọ̀ láàárọ̀ ẹ̀rọ títí ìlú mẹ́ta mẹ́ta ẹ̀sùn wà bá ẹ̀sùn wà bá tó lágbára ọlọ́run olùṣàgùn ẹ máa wá lọ àní ẹ máa wá lọ tó ẹ níbi mi kankan à ìdí tí mo mú yìí ń kọ́ ìgbàgbọ́ ti sọnù ní ìwádìí à ládùúrú tí mo kà kalẹ̀ yìí kúrì sí ìwà ní. láàárọ̀ làwọn àti ọmọ ìgbà tó ń sọ sí alátàrí bẹ́ẹ̀ àmọ́ ṣe ẹ̀ríṣẹ́ lábẹ́ ìtàn jẹ ó ti wá àwọn ẹni mọ́bí tó wà lẹ́yìn àdámọ̀ kó ló kí o ó ti wá pariwo kábà wá ní ah láàlá ìlọ láàlá ìlọ láàlá ìlọ ah ah ìjẹ́ ah, sọ yìí ah wọ́n ti wọlé sí lára tán ìyá ah ah ah ah ah ah ah ah, ah, ah ẹ ti wá pẹ́ sí ẹ tó wá ẹ ti pẹ́ ẹ ti pẹ́ àyìn ló mọ̀ ní mo ṣe lára wọn ní mo ti lá náà ní bọ̀ áà ah, kẹ́ ẹ tó ń lálẹ́ ìbá ti wà ìdí òsì ìjọ ní mo wá. ẹ ti fẹ́ àmọ́ àmọ́ ó bá náà ní mo ṣe ní ìbàdàn ẹ ẹ gbọ́dọ̀ kú omi o ẹ gbọ́dọ̀ tẹ báyìí lè kú omi áà ah, ah, àmọ́ tí ó jẹlẹ̀ ẹ ká jòkó àbá àkókò ọmọ wọlé lọ ọmọ wọlé bọ̀ ó ti wá ara ìyàwó rẹ̀ lọ́sẹ̀ lọ́jà lọ́jà àgbẹ̀yìn ọ̀yà kan ti máa mú ọdẹ iṣẹ́ yìí náà láti kó máa láàgùn kó máa láàgùn yóò máa ní ọ̀sán ó ti tún ọ̀sán báyìí àdébí náà ní bàbá ń lè yọ ó kàn kíta ìyá ìgbà ọ̀sẹ̀ yìí déédéé aago kan òun kò gbọ́dọ̀ ní ìṣẹ́jú ká kò sì gbọ́dọ̀ ní ìṣẹ́jú ká déédéé aago kan òun ìka mẹ́ta péré báyìí òun sì ní kẹ́ ẹ ti wọnú ọ̀sẹ̀ yìí kẹ́ ẹ wá fi ọmọ ọ̀sẹ̀ yá ẹ gbọ́dọ̀ yóò pé mẹ́rin o kẹ́ ẹ ṣọ́ra o tẹ́ ẹ bá ti wá fi nǹkan mẹ́ta bu ọṣẹ yìí tẹ́ ẹ ti bu lẹ́yìn ọ̀la ẹ fi díẹ̀ sí déédé àmùjẹ́ ẹ fi díẹ̀ sí déédé gbáàyà yín méjèèjì ẹ fi díẹ̀ sí déédé nǹkan yín méjèèjì ẹ fi díẹ̀ sí di ẹsẹ̀ yín méjèèjì ẹ fi díẹ̀ sí di ọwọ́ yín báyìí náà bẹ́ẹ̀ bá ti lè ṣe ẹ dá fi tẹ́gbẹ̀ẹ́ ẹ fi tẹ́gbẹ̀ẹ́ tẹ́ ẹ bá ti wá ṣe bẹ́ẹ̀ tán kẹ́ ẹ wá dá mi sórí kẹ̀kẹ́ ìbílẹ̀ tẹ́ mọ́ àìmọ́ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ ọ̀rọ̀ ọṣẹ ní kẹ́ kọ́kọ́ fi sára o ẹ gbọ́dọ̀ fọṣẹ yẹn sí bí kankanyú tẹ́ ẹ bá ti wá fi sí kẹ́ kí ọṣẹ yẹn bọ́ inú omi kẹ́ ẹ wá yọ tẹ́ ẹ bá ti wá yọ ẹ wá kọ́kọ́ gbé ọṣẹ yẹn ọ̀kankan yẹn ẹ kàn gbé sí lórí báyìí kẹ́ jẹ́ kóró kóró kóró tó mi ẹ bá ti ró tọ́jà kúrú kúrú tán ẹtún kí bọlú omi ẹtún yọ ẹtún gbé ságbàrí ẹtún yẹ kúrú kúrú tó bá wá rú tán jẹ́rí kó ti rò tán kẹwàá yí dà lẹ́ẹ̀mẹ́ta kẹyípo lẹ́ẹ̀kẹ́ kẹyípo lẹ́ẹ̀kejì kẹyípo lẹ́ẹ̀kẹta kẹwàá mú kẹ́kẹ́ kẹmà bí kú ara kẹmà wá yípo bẹ́ẹ̀ kẹmà yípo bẹ́ẹ̀ kẹmà yí gbogbo tó tẹ̀ wá dé kẹbi bẹ̀bẹ̀ ìbọ́ kẹbi bẹ̀bẹ̀ ìbọ́ kẹwàá kẹyìn tó mi kẹmà wá náwó sí omi ní àtẹ̀yìn kẹmà dására ẹmọ dáadára ẹmọ ike yẹ gbọ́dọ̀ rí mọ́wú kankan yẹ ẹ̀dẹ́gbọ́ wàhálà pọ̀ bó wọ̀ yá adẹ́kọ̀ọ́jú àwọn ọ̀tánì tẹ́rí àbá tó bá gbá àrọ̀ sọ́dọ̀ bábà bá pe ìyàbò wa ni tẹ́jú wo lè wọ̀ ẹ̀sán báyìí ẹ̀rù pé wọ́n ìjọ fún yẹn kù lára mo sùn tó jẹ́ ibè ọ̀sẹ̀ ní màá sùn ọ̀ yíwá làbọ̀ kó lára ẹ̀ sí mi ọ̀ sùn mọ̀nà káyìí ẹ̀dàkùn yóò pọ̀ ní òní fún wọ́n làbọ̀ kóra rẹ̀ sí ọ́sùn bọ́nàbọ́nà tọ́mọ́ hàn lọ́wọ́ mọ́ ní àbá ọkàn mi balẹ̀ tó gbọ́ ayé mi ó lè gí mi kẹfì rí ọmọ tẹ́ máa tó

kó wá rọ́jọ́ lẹ́yìn látòlò kọ́dírì ànábì wá dé ó wá ní áà ah, mo sì lála lẹ́yìn látòlò àmọ́ mo gbàgbé nítorí jẹ́ gbàgbé lágbájá àti lágbájá tó ń bára wọn jà níbi àti bá wọn parí ẹ̀ mo ti gbàgbé ọjọ́ látòlò kọ́dírì jáàmù kọ́lọ̀ ni òwe jáàmù ànábì táyà ń sọ̀kalẹ̀ fún lójú ogun lójú ikú lójú ìjà lójú ọfà lójú gbogbo ẹ̀ ànábì ìrántí àáyà lójú ogun àwọn méjì kan wá ń kàn búra wọn wà ní rántí mọ́ ọlọ́run ló bẹ́ẹ̀ máa ń bẹ̀rẹ̀ pamọ́ àmọ́ kò sí kó ní wọ́n máa hàn kó ní àwọn obìnrin bíi fọlá kó ní àwọn obìnrin bíi náà ẹni ìyá wa nú ọjà ìfẹ́dàpọ̀ ẹ lọ súnmọ́ àwọn àbá àfẹ́kọ́ gbogbo ogun tí ń bá ń bọ̀ ẹ mọ̀ tó kojú ẹ̀ kò sí ogun náà àwọn èèyàn mẹ́pàá ní báwọn arúgbó náà náà ní kí kò sí kí kan tá à ń lu àwọn tá à ń kà náà àwọn ìwé ìwé ẹ̀sán náà kó lọ lẹ́nu tó mẹ́ta

ó ní òun náà lóun náà bá ti ṣubú láàrin kan òun náà ní káwọn yẹn ṣubú èyí ò ọkọ tó láti pé wọn pé pàṣẹ wọn àbá tí bàbá rẹ̀ jà àbá àti bàbá tiẹ̀ kì í ṣe àbá lọ́wọ́ ni òṣìṣẹ́ ń wọ́n wọn lágbára tó lọ́rùn gbogbo àwọn èèyàn wá sí ẹ dákun àwọn agbára tó wà ní irú ní ti gbogbo dírámà tá a sílẹ̀ kan ṣé dírámà ẹni tó bá gbérú ẹ̀ kalẹ̀ fún ìwé ìjẹ́mi rẹ̀ ṣe máa so mọ́ ágò kan yẹn kò ní dìtẹ́dù kan kò ní létẹ́dù kan ọṣẹ yẹn gbogbo omi tání gbogbo tájẹ́tì kò ní tàdé bá ṣe ní kó ṣe gẹ́lẹ́ kò ní yẹ tàbá gbé kùrù sí yòó fún ọ ọwọ́ akin lọ́jọ́ méjì ọjọ́ mẹ́ta ọwọ́ alẹ́ ọ̀tẹ̀ rí rìsọ́ọ̀tì nígbà tó ọ̀sẹ̀ ní máa ń lò ọlọ́mọta fún wa ṣe ọlọ́ta ló kojú máa ń wa ọlọ́mọta mú wa ní ọjọ́ tó lọ abúlé wa wà ní máa ń lè wà fọ́nà lè wà ìṣẹ̀lẹ̀ ọ̀fọ́nà أن يزيدني وإياكم علما نافعا ورزقا طيبا وعملا متقبلا وشفاء من كل ذنب وصلى اللهم وسلم على عبدك رسولك محمد وعلى آله وصحبه أجمعين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. Àádá ọ̀pẹ́ fún ọlọ́run. báwẹ̀ ti mú ọmọ lọ. máìkì kí a máa tọ ọ̀nà lẹ̀ sí ìdí àwa òkùnkùn tí wọ́n máa fi ń lọ làwọn ọ̀nà àti ìtọ́jú ẹ̀rọ. a kí àwọn náàmù wa náàmù ọ̀sìtẹ̀rì láti ìdókòlá nọ́mbà tí. bákan náà láti àwọn náàmù wa náàmù àtẹ̀lá sí òkèlè ọ̀wá ìyàsẹ́ àìnáàmù ní ọ̀nà ìtọ̀rọ̀tọ̀rọ̀ náà ọ̀nà gbogbo ìjọba ọba pátá ọ̀nà ìsinmi àti ọba kan náà kọlọ́mọta bá ṣe ọba òṣìṣẹ́ fún mi. kí a tó rí àwọn ànọ́símẹ́ntì wa àgbà ṣẹṣẹ wọlé la ìgbọ̀nà ọ̀la kan torí ètò yìí ètò tó ń gba owó tó pọ̀ púpọ̀ ọba kan ìwà. kọ́lá ó tún wà ní ọ̀rọ̀ ètò mi tí a tún ní nílẹ̀ tí a tún lè fi ojú lọ sí àwùjọ ní àtàkì ẹ̀rọ ìtọ́ ìlú ìlú ìlú ọmọ ìta ìròyìn olùkọ́kọ́ rẹ̀. ẹ dákun ẹ tó bá tí a bá fẹ́ ran ìpín náà lọ́wọ́ náà dákun ẹ dákun lọ́wọ́ tí wọ́n ta òfin wọn. bákan náà àwọn ìmáàmù wa tí wọ́n ṣe lẹ́tọ̀ fún wa tán sí ọ wà ní ìṣọ́ aláàgbò nígbà ìtara ní ọ̀la náà bákan náà lẹ́yìn ìṣọ́ láti òwe áàsì ẹni sọ̀rọ̀ àti àti àwọn àmì ìdàgbàsáré ìgbà aláàbò lọ́wọ́ àwọn ìdàkọ̀ náà. àbákan náà tó bá di ní ọjọ́ tọ́ọ̀dẹ̀ àwọn Lagos State footwear dealers association lẹ́sọ̀rọ̀ àkọ́kọ́ yóò wáyé ní ọjọ́ tọ́ọ̀dẹ̀ ní agbóhùnbá bíntì lónìí ti wáyé olùbánisọ̀rọ̀ àwọn ènìyàn sáà sọ̀rọ̀ nígbè ní ìbọ̀wé ọbẹ̀ sọ̀rọ̀ nípa magic uh, effect àti solution ìdán ọ̀nà tó fi ń lapa láti náà fi mọ̀nà àbáyọ òun ni wọ́n bá wa kéèkì ní ọ̀tún ńlá ní district by àgbò ọ̀nà tó fi ní lọ́rùn àwọn ìbéèrè wà nígbà yìí. a ní ọ̀gẹ́dá kò lọ ọ̀fẹ́ ẹ̀ṣẹ̀ ẹ̀rọ àfúnà a ní ṣé èèyàn lè máa bóyá nínú ṣọ́ọ̀tì bí nǹkan ayé àìsàn sí omi ní àtìwọ́n ìfọ̀. ẹ máa kà lọ tó ń táì. ṣe mo ní ìfẹ́. ọ̀rọ̀ náà ẹ máa kà lọ. ayé àkùrọ̀ à ń tinú mi nínú ṣọ́ọ̀bù. ẹ fẹ́ bẹ́ẹ̀ láti máa fi wọ́n tó bí wọ́n gbà kan lè fẹ́ máa. ọ̀sẹ̀ ọ̀nìyá ọmọ yóò fi kọ̀ ẹ́ àwọn òbí níbi ìfẹ́ wọ́n nígbà táwọn ọmọ wọn tí wọ́n ta àwọn ọjà tó jẹ́ haram láti náà tí ó ń ta wọ́n bẹ̀rẹ̀ sí bad attitude. tí wọ́n bad attitude ìwà tí ó bẹ̀rẹ̀ láti náà ta àwọn ọjà àárọ̀ pé báwo làwọn ti rẹ̀ wọ̀ báwọn sọ̀rọ̀. ṣé ń tó ń tọ́jú? ṣé ń tó ń tọ́jú sí? àṣà ìgbé ara. ọlọ́yà àwọn lọ sí ṣọ́ọ̀bù kan láti lọ ra ọjà àwọn wá rí àgbọn tí wọ́n gbé fọ́ pẹ̀lú òkú wọn àwọn rí àgbọn wọn tó lókù àgbọn àgbọn wọn tó ní òkú wọn gbé fọ́ sí òkè. aláwọ̀ wa ń pọ̀ láti sàn màmá tí àwọn fẹ́ bá wọn bọ̀ ní sọ̀rọ̀ rẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ń pariwo ní àwọn ní orí. wọ́n ní kí olùbẹ́ náà ní màrà ìgbàlẹ̀. wọ́n ní. ẹni tí ó gbé owó ọ̀dà ẹ̀ hmm? ó gbé owó ọ̀dà owó ọ̀dà ó ju owó ọ̀dà ẹ̀ka kò wá kò mọ dèdè owó yẹn mọ́ òun àtọ̀gbọ́ òwò àríra wọn mọ́ náà tó kó wá fẹ́ san owó náà padà ó ní báwo ni òun ṣe lè ṣe. kò dẹ̀ bí ọ̀gá yẹn mọ́. kò ọ̀gá mọ́ a ní ìdíje ìdíje that Prophet Muhammad knows. Kẹ̀rí bíi ojú òní. Ojú àwọn ìbéèrè ní. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah, wa alihi wa sallam, ìtàbà àdúrà láàrin ọ̀gbìn ọ̀pá òun ọ̀pá. Àdúrà wọn máa ń sọ̀rọ̀ àwọn ọ̀tá àlà ìjókòó tí a wà yìí. Ọlọ́run tí ó máa ń sá ìpalẹ̀ sí ọ̀rọ̀ ìsìnkú wa ní ẹ̀sìn àkọ́kọ́. Ká kí á yà àlùkò áyè sómi àti wọn ní ṣọ́ọ̀bù. ìkọ́kọ́ ìbéèrè ni pé nílà ń torí tó bá jẹ́ pé à ń páyà tó bóyá àwọn nǹkan bí ẹ̀mí òkùnkùn kan ó ń jà wá a sọ pé lè ti wọnú abẹ́ káwá sómi eléyìí àwọn àlùfáà discourse láàrin ara wọn àmọ́ yìí tó lékè nínú ọ̀rọ̀ o ní pé kò sí nǹkan tó burú lẹ̀ tó bá ṣe pé à ń fi ìfẹ́mi òkùnkùn kan àbí wọ́n ṣe nǹkan kan látàkì sínú ṣọ́ọ̀bù àmọ́ láì bá jẹ́ bẹ́ẹ̀ tó bá kàn jẹ́ pé a fẹ́ rajà a sì fẹ́ tà á ni lórí òtánàbọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó ní a máa wí òun náà ní ká gba ètò pẹ̀lú ẹ̀ yẹn náà ní bísí tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah ìyẹn ká tó jáde kó lórí wa ká bá tún abẹ́ wọnú ọjà jẹ́nẹ́rálì gbogbo ẹ̀ ní ìlú wa ó tún láwọn ìṣẹ̀lẹ̀ ọlọ́run àwọn eléyìí kò ní kí àṣìṣe lórí ọmọ ọ̀tọ̀ àwọn ààrẹ ẹni tí ó tún àgbọn wọn ní ṣọ́ọ̀bù rẹ̀ àwa ni àwa pè láti ìṣúwọ́ ìyàlímọ́ àlọ́wọ́ ìjáde máa ra ọjà lọ́wọ́ rẹ̀ irú ọjà tó ń tà tó bá yẹ pé ọjà yẹn arẹ́ lò ní ìfún ní mọ́ ní ìfún jẹ́ mùsùlùmí ti ọ̀nà tó ń ta lóẹ̀ àmọ́ wa lọ́dọ̀ lómi. abá ẹ̀ sábẹ́ ọjà ni àtẹ̀jẹ́ ah, gbé pọ̀ yẹn jẹ́ lẹ́ta ọlọ́run òyìnká tó máa gbé ìdílé ìfọ́nmọ́. tí ò bá wá jẹ́ ẹlòmíì ti ń ta ọjà rẹ̀ mọ́ àmọ́ wa rà lọ́dọ̀ rẹ̀ lópin ìgbà táwọn ò bá ti ra tó jẹ́ àwọn. àmọ́ o a gbọ́dọ̀ tó ikú kan bàbá kan bẹ́ẹ̀ pé láti ìdúdò ìlà tàbí ilẹ̀ rọ́bíkà èyí ṣẹ́jú ọ̀pọ̀lọpọ̀ gbangba míì yàrá wa tàbí pé ti tàbí pé àwọn ìyá wa ti sún náà tàbí pé wọ́n ti lò gbogbo kálẹ́ lòmíì ní presentation yìí àwọn ìyá wọn ò bá gbà wọ́n yẹ kí nìkan ni jẹ́rọ òdodo ọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ dùn pé gan òdodo ọ̀rọ̀ dẹ̀ dùn sàlàyé àwọn mi tí pọ́blẹ̀mù wà ní pé ẹlòmíì mọ òdodo kò mà láyé ń ṣe agídí ni ó dá sí ọ̀nà nìyẹn tó ṣẹbọ sọ́nà ẹ̀fẹ́ tajà ẹ̀dá fún yóò wá gbọ́n náà òní gbọ́n àbíkọ́ni à ẹ̀dá ètò ìtura ẹ bá lè kú bẹ́ẹ̀ ń wọná lọ nìyẹn tààrà iná ló lọ tààrà òní sáré ẹ̀ ń bẹ́ wọn náà jẹ́ ìbá bá rẹ̀ lónìí lọ́gbẹ́ wọn náà ọlọ́run kò tó kúrò fún wa ìta àmì ìdúkọ̀ ọlọ́run tó àmì àmì ẹni tí ẹni táwọn òbí rẹ̀ ń ta àwọn nǹkan àrọ́ tí ọ̀wá ní wà tó dáa bóòlù kò dìde kò sí bí a ti ṣe a máa ṣàlàyé fún wọn náà irú tá a sọ níbi eléyìí náà ló wà ní ọ̀rọ̀ abáyẹni tó ta ọjà tí ọlọ́wọ́ bá ṣe ní ìwọ̀ a ní pílẹ̀ lọ́rùn wà ní same time bá a ṣe máa pìrìsẹ́ǹtì ọ̀rọ̀ fún ó ṣe kí ni ó ṣe pàtàkì pàtàkì jùlọ tó wà tẹ̀ fún alọ́jẹ́ mọ́mí wa irú àwọn mọ́mí wa yẹn máa ń ìsì dáadáa wọ́n a máa ń ní láti ní sùúrù gan-an tọ́lá wọn ó máa easy fún wọn láti máa dá sí rọ̀ but ó máa ìtì fáwa náà láti wọlé sí wọn lára torí pé nígbà tá a kàn déédéé sí ìdájú láti bá a lọ́kàn níwájú akájọ ni ah apá tí ò sí. sẹ̀nà káwọn ìyàwó ní kinní kan wọ́n fẹ́ ká sọ pé inú wa ò dùn àti ah, wọn ló ti yẹ. inú mi ò dùn bí ẹ ti ń ta ọtí ẹ. òun ìgbà òbí làwọn onímọ̀ bí tó ẹ̀ ní mo mọ̀ fún òun ẹ̀mí ni àmọ́ ẹ̀yìn ẹbí mi ọlọ́run máa bínú sẹ́ni tó bá ń ta ọtí ó wá ti bẹ́ẹ̀ lé oṣù bẹ́ẹ̀ lóṣù tó ń bọ̀ ó fi bẹ́ẹ̀ lọ́kàn tó kí wọn lóòrùn ìmọ̀ nù tí ò sí àbá ọtí bẹ́ẹ̀ bá yìí náà ni. ẹ̀fún wa dé sọ́ọ̀bù mi ọjà náà ẹ̀ sọ́jú bá rọ sí ẹ̀yin lẹ́wọ́n bá wọn yẹn ra ọjà tẹ́ pọ́nà òfẹ́ ta fún wọn yẹn náà kọjá ya kọ́lọ̀ ntọ́mọ yìí tẹnumọ́ yìí nǹkan kan wà lẹ́yìn àwọn náà wà á tẹ̀ mọ́nà fáìtì ẹ̀mí ara wọn wọ́n lè wá ti dọ̀rọ̀ pé ẹ̀rọ àpòbẹ̀ ti tọ́ símọ́ ẹ̀rọ àlọ́wọ́ wa tọ́lọ̀ bá ní ìwọ náà ní ìlú ìpínlẹ̀ tí yóò bá ní ẹ̀ máa mi ẹ ti mọ̀ pé mi ní ẹ bá fẹ́ dọ́gbọ́n fẹ́ fi mú mi ẹ bá fẹ́ gbà fọ́lọ̀ ẹ gbà fọ́lọ̀ gbanyanya ó bá pẹ́ tó bá ya ó sì é ṣe ọtún bá nìyẹn bẹ́ẹ̀ náà làwọn ìwàkiwà ẹni tó pé owó ọ̀gá. ẹni tó jí owó ọ̀gá rẹ̀ gbé ó máa ń ṣẹlẹ̀ táwọn ọmọ ọjà dáadáa tí ò wá rọ̀gà mọ́ kò wá mọ iye owó tó pé mọ́ àwọn kan ní pé kó fojú sùn àti ní ìfún ọ̀sẹ̀ ńgbà náà ó fún ojú fifty thousand naira fifty thousand yẹn ó wà lọ wá fifty thousand yẹn jáde padà tẹ̀gbẹ́ ní kò mọ ọ̀gá mọ́ ayé ọ̀gá kò rí ọ̀gá mọ́ tó bá mọ ọmọ ọ̀gá àbíyàwó ọ̀gá yẹn mú wa wọn lọ. káwọn ní kò wá lè rí ẹni bọ́ọ̀dù tó ní àlákọ̀ mọ́ ọ̀gá yẹn mọ́ kó yọ owó yẹn ó wá lọ fi ṣe tààrà lórúkọ ọ̀gá tó bá ti jọ pé ìdàlù kìyà mọ̀ sọ́ọ̀tà bá fẹ́ béèrè ẹ̀tọ́ rẹ̀ iṣẹ́ tààrà tó ṣe òun lọ́lọ́wọ́ bá ó fi ṣe ẹ̀tọ́ fún ọ̀gá àmọ́ tí ò bá yọ ọ́ bá dàlù kìyà mọ̀ nínú iṣẹ́ olóore tiẹ̀ òní wọ́n ti báyọ̀ ọlọ́mọ sàfihàn ọlọ́run sàárà pààlọ́ ìjọ anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ní sẹ́yìn ìlú alára ìṣe àṣe tó ń ọlọ́run ọba wa subhanahu wa ta'ala ń bẹ àbí òmò bẹ àdáhùn ó náà ṣe ẹnjí ń bẹ onígin àwọn èèyàn ń bẹ àbí wọn bẹ káwá ní ọ̀gá gbogbo ń bẹ ó ọ̀rọ̀ yóò tẹ̀wé alọ́lọ́run náà ń bẹ ti sọ̀rọ̀ ń pa nínú ń bẹ ó wà nú ẹ̀ abájúwá ní ànábì lọ̀gá gbogbo tí ń bẹ ìtumọ̀ ni pé àtọ́lọ́wọ́ ọba náà nìyẹn o a lè mọ́ àgbàlẹ́ o látọ̀ tó bá rí bẹ́ẹ̀ ká yí gbóró yẹn padà èyí táàbí máa pè ní sẹ́yìn ló wùdú ká máa pè ní sẹ́yìn ló bàṣà sẹ́yìn ló àlùbàṣà ìyẹn ni pé olórí gbogbo àbára àbí sẹ́yìn ló wọ́lá di Adam ìyẹn lànàbì náà dẹ̀ pé rẹ̀ ó ní àná sẹ́yìn ló wọ́lá di Adam wọ́lá fáà anábì ní èmi ni ọ̀gá gbogbo ọmọ ànábì adámọ̀ kí n ṣe bá yìí ìtakọ̀ kámọ́ apá ànábì ju ti òjò lọ àmọ́ sẹ́yìn ìdùnnú ojú ó ti kó ọba sínú torí ọba náà mọ ojú ń so anábì wa kò sì lè jẹ́ ọ̀gá láíláí fún ọmọ abẹ́rẹ́ wọn nínú táwọn yẹn wá máa fi ń gbé ọ̀rọ̀ yìí wọlé ọ̀nà pé kìí lè fi kan ní àtàrà ìmọ́lẹ̀ ànábì ọlọ́run ọba ti dá gbogbo àti ọ̀run ìmọ́lẹ̀ ànábì kọ́ kọ́kọ́ dá o ìmọ́lẹ̀ ànábì kọ́ a kọ́kọ́ dá ní alukọ́làmù lọ́wọ́ àbá àbámọ́ra ọlọ́run pé alukọ́làmù ní alára àti gbogbo ajáde látara bàbá wa àná àmà nẹ́gbà Muhammad ọ̀sánná ẹni tó lọ́wọ́ wọn bá gbéga ẹni ọlọ́wọ́ wọn bá pẹ́lẹ́ ni ànábì wa fún wa mọ̀ràn pẹ̀lú àtùtùrú ni ẹ má yìn mí láyìn horo kàmá àtọ̀rọ̀ ti nà sọ́rọ́ Ìsá bin Maryam ẹgbẹ́ báwọn Nàsárà ṣe yin Ìsá ọmọ Maryama ní ẹrú ọlọ́ọ̀ni mi bẹ́ẹ̀ bá fẹ́ kí ẹgbẹ́ yìn mí ẹ pè mí lẹ́rú ọlọ́run ẹ pè lórí ìṣọ́ أبلغ الله سبحانه وتعالى وتعالى على سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته